ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lé ńkọ́ ìyá gist tẹ̀ ni wọ́n ní kábíyèsí àti Queen Naomi pé wọ́n sọ́pọ̀tì olórí Tèmítọ́pẹ́ ò wípé kí wọ́n mú àwọn ọmọ wọn wá sí ibi tí wọ́n wà tó jẹ́ pé kò ní jìnnà sódà wọn á lè mójútó àwọn ọmọ wọn ẹ̀yin èèyàn lé mi ò ní pé bóyá wọ́n fẹ́ kó ọmọ wọn wá sí palace o. ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín máṣọ́lá dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi gbogbo lẹ́ńkọ́ ṣé àlàáfíà ni ẹ orúkọ mi ni Mashola mo sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn lé à ń sọ Yorùbá lórí channel yìí fún àṣà àti ìṣe Yorùbá kó má bàa lè parun ẹ̀yin èèyàn lè tẹ́ bá subscribe ẹ subscribe o so that tá a ti post any gist ẹ máa rí òkè òkè lọ́la yín á máa lọ ọ̀la yín ò ní lọ ìsàlẹ̀ láéláé gist tèmi ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú olórí Tèmítọ́pẹ́ bí ọkọ wọn bó ṣe máa ń wá tó máa ń wá embarrass wọn all the time nínú palace ṣùgbọ́n um, kábíyèsí àti Queen Naomi wọ́n gbà wọ́n ní ìmọ̀ràn pé kí wọ́n mú àwọn ọmọ wá sí ìtòsí ibi tí wọ́n bá ń gbé so that at least wọ́n lè máa lè mójútó àwọn ọmọ yẹn ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé olórí Tèmítọ́pẹ́ ni ẹni àkọ́kọ́ tó jẹ́ pé ó kọ́kọ́ ra lé òun dẹ̀ ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kó ẹrù ẹ̀ lọ sí ilé tó rà èyí ó bí àwọn olórí nínú wọ́n ní ojúṣàájú ẹ̀ ti pọ̀ jù ìtorí ẹ̀ Mariam àti olórí Rónkẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí drag olórí Rónkẹ́ wọ́n sọ̀rọ̀ sí anyhow wípé ó yẹ kó support àwọn ni kò ń ṣe kábíyèsí ló yẹ kó support ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé olórí Tèmítọ́pẹ́ kò ní time fún wàhálà kò ní time fún jà kò ní time fún bílísì jẹ́jẹ́ wọn náà máa ń lọ àìbọ́yé gbadé olórí Rónkẹ́ ti lọ àtàkì olórí Tèmítọ́pẹ́ tí olórí Tèmítọ́pẹ́ dẹ̀ sọ fún yín pé àwọn ò wá àwọn ò ráyè ìjà àwọn ò ráyè wàhálà àwọn ò bá ìjà wá sínú palace àwọn òdẹ̀lé máa attack Daobi. so ẹ̀yin èèyàn ìgbà tí olórí Tèmítọ́pẹ́ dẹ̀ wá move lọ sí ilé tí kábíyèsí rà fún wọn inú kábíyèsí dùn àtìgbà yẹn ni kábíyèsí ti ń support gbogbo nǹkan tí olórí Tèmítọ́pẹ́ bá fẹ́ ṣe èyí ó gbòdì lára àwọn olórí inú àwọn olórí ò dùn wọ́n bẹ̀rẹ̀ sí rojọ́ olórí Tèmítọ́pẹ́ wípé ṣekúṣẹyẹ lórí olórí Tèmítọ́pẹ́ ipò yẹ káwọn jọ fọwọ́sowọ́pọ̀ káwọn máa fi ojú kábíyèsí gbolẹ̀ ni ṣùgbọ́n olórí Tèmítọ́pẹ́ kò ṣe yẹn ó sọ fún wọn pé òun ò bá wàhálà wá sínú palace Queen Naomi ò ṣeun ìgbà tí àwọn fẹ́ fẹ́ kábíyèsí kábíyèsí ti jẹ́ kí àwọn mọ̀ wípé ìyàwó àwọn ni Queen Naomi òun ò dé lè fi ìyàwó àwọn sílẹ̀ si wípé àwọn làwọn ṣojú kòkòrò làwọn ò gbọ́ràn ó ní kò sí nǹkan tí kábíyèsí ṣe ó ní kábíyèsí sọ tòótọ́ fún àwọn nígbà yẹn pé òun lọ́ọ̀bù ìyàwó àwọn o òun ò lè fìyàwó òun sílẹ̀ ó ní kábíyèsí dẹ̀ jẹ́ káwọn ọmọ ẹ̀pọ̀n mò lè kọ́mọ ó wá sínú palace ó láwọn làwọn gba proposal yẹn láti di olórí ó ní wọ́n bá di olórí tán ó ní wọ́n wá ń wá bí wọ́n ṣe fẹ́ eliminate eh, Queen Naomi ó lóun ò ní wà nínú irú nǹkan báyẹn ó lóun ò ní fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú irú nǹkan báyẹn ìpè kán jẹ́ kóun dá wà kóun jọ nítorí ọlọ́run kán jọ nítorí ọlọ́run ò fẹ́ wà lóun ò fẹ́ bìlì sí bí olórí Tèmítọ́pẹ́ ṣe rọra yẹ rẹ̀ nìyẹn tó jẹ́ pé òun àti Dr Elizabeth gbogbo nǹkan tí kábíyèsí bá tó bá ti fẹ́ báyìí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí ni ẹ̀yin náà rí bí wọ́n ṣe ra mọ́tò fún àwọn méjèèjì kábíyèsí ń ṣe nǹkan tó máa máa múnú àwọn náà dùn nítorí pé olórí Tèmítọ́pẹ́ àti Dr Elizabeth wọ́n múnú kábíyèsí àti Queen Naomi dùn so kábíyèsí náà ń ṣe nǹkan tó máa máa múnú àwọn náà dùn inú àwọn olórí yìí ò dùn o jealousness ni wọ́n ń bá kiri ẹ̀yin èèyàn lé ní ìsìn olórí Tèmítọ́pẹ́ ti kó àwọn ọmọ ẹ̀ ó ti kó wọn lọ sí ilé tí kábíyèsí rà fún láti fi mójútó àwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n mi wàá mọ̀ bóyá nani wà ń bẹ̀ o àbí fámìlì wọn mi ì mọ̀ ṣe máa pé mi ì bá wọn gbé ṣùgbọ́n bá a ṣe gbọ́ allegedly wọ́n ní èèyàn kan wà ń bẹ̀ tó ń tọ́jú àwọn ọmọ yẹn ọlọ́run elédùnmarè á Queen Naomi àti kábíyèsí lọ́wọ́ nítorí pé olórí Tèmítọ́pẹ́ náà ń ṣèyàn burúkú náà ẹ̀yin náà wo gbogbo tó fi ń support olórí ẹ̀hún Dr Elizabeth gan nínú palace tí àwọn méjèèjì tí wọ́n bẹ̀rẹ̀ sí support Queen Naomi wọn ò dẹ̀ kéré wọn kó iyán Queen Naomi kéré bà wọ́n dẹ̀ ní respect fún Queen Naomi wọ́n gbà wọ́n pé ìyálé àwọn ni Queen Naomi wọ́n dẹ̀ kọjá àyè ara wọn àwọn méjèèjì so kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ nìyí tá a ká mú wá fún yín so wọ́n ní right now wọ́n ní olórí Tèmítọ́pẹ́ ti mú àwọn ọmọ ẹ̀ closer wọ́n ti kó wọn sí ilé tí kábíyèsí rà fún wọn allegedly bá ṣe gbọ́ o wọ́n ní èèyàn kan wà ń bẹ̀ bóyá wọ́n máa gba nání ni i don't know àbí family member ṣùgbọ́n mi mọ̀ bọ̀ wọ́n léèyàn kan wà ń bẹ̀ tó ń tọ́jú àwọn ọmọ yẹn tó má dẹ̀ fẹ́ lọ ṣe é mọ́rún nǹkan mẹ́ta bá dẹ̀ fẹ́ wá sí palace wọn wá sí palace so ní agbára ọlọ́run gbogbo etí tó ń gbọ́ mi òkè òkè lọ́lá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe god bless you all.